ní sùúrù kọ̀ọ̀kanjú láì mọ̀ wípé bó tilẹ̀ bá jídókò tó ọkọ̀ náà là ó máa bá kúkú dé. sùúrù tó lọ́jọ́ a máa sọ ojú ọdẹ dá ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá sàǹtà lólóró àbíkẹ́ báláwo dá lọ ojú ọdẹ dá kẹ́rẹ́górí ìrókò ọjọ́ ọ̀dẹ́dá. àmúdá òṣèré yá lówó. béèyàn bá yá lówó níṣẹ́ ní gbé báàgì. dánú àmúdá àmúdá. èṣù èmi ò fẹ́ lórí kí báwọn ọkì ọ̀fọ̀wọ́ ló bá ń kí mi èmi ò fẹ́ lórí kí mi èmi ò gbàlejò orí kí báwọn ọ̀rọ̀ òfòwò ló bá ń sọ. òun tí wọ́n ṣe ni. ó ṣe wọ́n ni mo rò pé àwọn bàbá òkú mẹ́rin ni. ọ̀dà náà mọ́. ẹ̀ ń bínú ó bá sì ní tìjà náà ní tìjà náà ó ti bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀tọ̀lọ̀rọ̀ tí mo wá bọ́ sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àgbéjà ẹgbẹ́ kan jẹ́ kọ́ ọmọ rẹ kó yàgbá fún wa. sáré inú gbóró mi. èyíṣu àtọmọ àtẹmí ìkan náà ní a kí ni ó mọ yẹ̀bá fún wa fún. amúdá gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ lójú ọmọ ike dákun jẹ́ ó yẹ̀bá. sóde tó ní. ọ̀yà ọ̀yà mọ̀ lọ́tì. ọjà sọ̀rọ̀ tí ń wò kí o ní agé. ẹ wá wá wá o. àmùlà àṣekà ni ọ ẹni ibi sì ní ẹ pọ̀ tí mo mọ ọ rẹ lóòrè lọ́wọ́ ah! ah! òṣònú àdìgbòlòkú abi tó funfun lẹ́nu. Ah? kí ni gbogbo kí mo rà ń gbà rẹ. kí ló ṣe kí ló rà àmùdá irú àtàdìgún ẹjà sílẹ̀ ó sì kú ọ sì yọjú di o. padà ibi ilẹ̀ ọ̀hún náà la ti ń ṣiṣẹ́ yìí. padà ọmọdá. èso sọ́tọ̀ ọba wa nù. ajajajajajajaja àtàwọn wa jírí lónìí ọwọ́ lọ́mọ ṣàánú mi o. Ah, ọ̀rọ̀ rí rẹ̀ kódó bíi kóńgò ẹ̀sán tó so gbọ̀n bíi búrọ̀ṣì aláago ṣé èmi náà wà ń kọ́rọ̀ sí la ọ̀dọ̀ ni ó kọ̀ ọ́. <laughs> ó yé mi ọ̀rọ̀ rẹ yé mi sórí gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tí ò bá ti níṣẹ́ kan tó yọ̀ láàyò bíi ká máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ká máa mọ gbogbo janwiji tó wà nù sásùn orí orí búba iná ó yà máa lọ kí máa lọ. mo ní ma ìfi sọ yìí fi rẹ́mú rẹ dà. gbogbo ẹni mú rẹ mọ́ orí gbogbo ìlú kárí ẹ̀ mú kọ́ bẹ́ẹ̀ la. gbogbo àwọn àwọn aráàlú gbogbo ọlọ́gbọ̀n tó ọ̀sìn. mo ti lọ fún ọ. aráàlú ah! tí èṣù ti sọ yìí èṣù ẹnu rẹ̀ sì já wáyà kò sí bí kí ègbé. ẹ èṣù ó yá máa bọ̀ máa bọ̀ èṣù àwa. àṣàkẹ́ bó tí kò bá kí n ṣèwọ̀n ni èmi ò lè ra ìfọ́ igi márùn-ún ní fifteen naira kí ló dé mi ì lè sọ́jú twenty naira lọ ìyá yẹn gbà wá wọ́n jẹ̀ lọ́jọ́ kọ́ gbà wá. Hmm, ẹ máa gbọ́ ṣé o gbọ́ nǹkan tí ìyẹlẹ́fọ̀ rí ni pé ó ní kóun tó yọ owó àwọn ìyọlọ́jà bàbá ọjà àtàwọn ọmọ wetin you carry. sori wọ gan papa ìwọ tún ló tún jẹ ẹyin ọmọ ẹ wetin o tẹ pé wetin you carry irú slang wo tún ni ewúro tún ti gbọ́ yẹn. abẹ́ màá gbọ́ owó tó ń bí mi ni àwọn àwòdì jẹun ìpè sanra wọ́n mọ ibi tí gàárọ̀ ọlọ́sà wà wọn ò wá lọ ewì ń bẹ nígbó wọn ò pa á ẹ̀fọ́ ń bẹ níjù wọn ò yìnbọn fún un àwọn ọmọ ọlọ́mọ tó wá ń skọ́ọ̀gù torí twenty naira ló wá ń pa. mi ò mọ pé yẹn ló ń sọ wá ti sọ fún mi káwọn kìnìún àárín ìlú wá ti yé mi wọn ọ̀rẹ́ mi jà fìyẹ sílẹ̀ aláàjì béèrè ẹ̀ lánàá. <laughs> Hmm. ọ̀rẹ́ mi ti ẹ̀dúró náà tí mo ṣe ń wo ọ̀rọ̀ ìwà àtàlájì ó dàbí wípé egun ti yí wọnú ẹran mm-hmm. alájì ti ṣetán láti fi ẹ́ ṣèyàwó ìwọ náà fẹ́ di aya alájì <laughs> àmọ́ ọ̀rẹ́ wa o ibo la fẹ́ fi tàmùdá sí. ọ̀rẹ́ mi ṣeré mo tọ̀rọ̀ lọ sùn bó ti mo fẹ́ kó ó ṣàmọ́ orílẹ̀ tí mo ti jáde kò sí nǹkan kan èmi dẹ̀ mọ ọkùnrin tó bá máa fẹ́ mi ó láti ṣetán láti tọ́jú mi kò dẹ̀ ṣe pé kó tọ́jú èmi nìkan kó tọ́jú ìyá mi náà pẹ̀lú ṣó mọ̀ so mi mọ̀ ṣá. tó bá ti wá rí bẹ́ẹ̀ yá tètè jẹ́ ká mùdá mọ̀ o kóun náà tètè wẹ́ni tiẹ̀ síwájú torí òní kọ́ o torí ọ̀la ni o. ọ̀rẹ́ mi dẹ̀ sọ tọ̀ fún ẹ mo ṣe pé ó wù mí náà pé kí n máa pààrọ̀ ọkùnrin bí aṣọ ẹ̀bí ìgbà tí mi kì í ṣọ̀gà ṣùgbọ́n mi kàn lè sọ fún àmùdá bẹ́ẹ̀ pé kó máa dọ̀nà àkókò síbò. wo wo ọ̀rẹ́ mi já fi gbogbo yẹn sílẹ̀ já máa lólé mo ti ń lọ mo ti ń lọ. àbẹ̀wò hmm, àrí ẹlẹ́yà. bàbá ìrẹ́ máa lọ bàrà bàbá olúwarú ìrẹ́ máa lọ rà. amúdá ògbólé ńkọ́. wọ́n wà. àmùdá ojú rẹ̀ rí korò sí tèmi o ṣé kò sí. yóò korò etí mi ti kún gbogbo àwọn nǹkan tí àbíkẹ́ ṣe káàkiri kọdùn mọ́ mi nù àwọn ìrìn tí máa ń rìn. ọ̀sẹ̀ jókòó náà iye tí mò ń pọ́n pa rẹ̀ àti ìrìn tí ń rìn e, e, etí mi ti kún àwọn ìrìn tí mo ń rìn ni iná mi délé tí mi ò bá ní ìsìn yóò máa rìn yóò máa rìn káàkiri ṣe ṣe ṣe. tó wá mọbi tó lọ ni tó sì. àbíkẹ́ níbo ló ti ń bọ̀ látàárọ̀ látòrọ̀ mo ti wà níbi tó níbo ara ara rẹ̀ tí mò ń gbé. ó gbẹ́dẹ̀ dákẹ́ ń bẹ̀ yẹn hm? ah, ó dẹ̀ pariwo nulẹ̀ mi. Hm? wo ẹ́ sẹ́sẹ́ gbọ́ sẹ́sẹ́ sẹ́ gbọ́ mo sọ tán mo sọ tán ẹni mo sọ sẹ́ gbọ́. mo wá jẹ sọ fún ẹ lọ́nà ìwọ náà tẹ̀ ń pàtàkì àlẹ́ o máa ń pèrè lọ́kọ̀ ìyàwó kẹ̀ ẹ́ ìwọ náà ń fíw bí ọkọ ìyàwó. mami mami jọ torí Ọlọ́run mi fẹ́ kẹ́ dá sí mami ṣe rí mo fẹ́ kẹ́ dá sí ọ̀rọ̀ yìí torí Ọlọ́run. ó wù ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀ jù. má bẹ́ẹ̀ jà o má bẹ́ẹ̀ jà o má bẹ́ẹ̀ o mami mami ẹjọ torí Ọlọ́run jẹ́jẹ́ ilé jókòó síbi báyìí tí kìíní tó kẹsẹ̀ burúkú ẹ̀ tó kó wọnú ilé wa tó wà lálẹ́ bíbẹ̀ bí pé òun sọ́wọ́ yàrá wa. ẹ má bínú ẹ dàgbọ́ ẹ bá mi bẹ mo ní ìyá àbíkẹ́ yìí. ṣé kò sí pé orí burúkú ń wọ́rí ẹ̀ ìfẹ́ ta ni hm? ìfẹ́ olórí burúkú wo lòun tó kí. ẹ ẹ̀sán ti ń dùn lẹ́nu rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni àti bá àti bá jìnnà pọ̀ ọ àtọ́jú ó yẹsẹ̀ mi lágbo. Ah, a mo ní mi ò nífẹ̀ẹ́ sẹ́ wá jẹ́ wá sọ fún ẹ ṣùgbọ́n mi báyìí èmi ti ní ẹjẹ́ mi fẹ́ o ó ti ní ọkọ ti tèmi ọkọ alálùbáríkà tó ṣe rí mọ́yàn ni mo ní. ṣé ń tó bá dẹ̀ wá síbí báyìí for your information kò máa tètè gbọ́n sìn tó bá wá síbí báyìí tó bá fi lè bá ń bí i swear twenty one days ọmọ àlọ́ lẹ́wọ̀n. ṣé ń ah. èmi. ó yá sórí kí n tó lajú mi báyìí mo fẹ́ kó bọ́tà nílé wa. kí n jáde lé yín. ta oyè abọ́sítàjọ́. mo náà mọ ọ lọ. kẹ́mi jáde. mo ní kò bọ́tà ò wá bọ́ta ah, ah. olè olè ẹ̀rí nǹkan rẹ̀ ohun ọ̀lẹ <laughs> oníranù. àbíkẹ́ àbíkẹ́ ẹ̀ tí mo pọ̀ lọ́mọ ọmọkùnrin yìí wá bá mi tó ló ń wọ̀ ẹ́ tó fẹ́ fẹ́ tó bá sì mọ̀ pé ò fẹ́ mọ́ ṣe bí o fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ ọ̀rọ̀ ẹ̀. màámi mi nílò pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ́lẹ̀ ẹ̀ rí kó lágídí gan ni tí ì bá dà sírò fún bẹ́ẹ̀ kò ní bọ́tánú lé wa. ẹ wo ìyá wa ọgbọ́n ọmọdé ni àbíkẹ́ lò tí ò bá lámùdá bẹ́ẹ̀ á jọyọ̀ ọmọ takú ni eh. ah, ẹ wo ìyá wa kò sí nǹkan kan. Eh, eh. òun nìkan bó nìkan náà ló understand mi òun nìkan ló understand mi. ó dáa kò burú tẹ bá ti rí nígboro ẹ sáà mọ kí ẹ mọ kí. Ah. màá mi ẹjẹ àfi oògùn yẹn sílẹ̀ aláàjì rán mi sí yàn wọn nípa màá wá rí yàn. kí wàá lóní kò fún mi. ìyá o ẹ fi ń sáré. Ah, Bọ́dé. Bọ́dé. Bọ́dé wọ́n kà. Èmi ń bára fọ́kà mi o. Lọ́rọ̀ tí màá da olówó ni. Good boy. Mo jẹ́ sí ìrọ̀rùn. Actually, màmú ń jáde ni. A good boy. Ọ̀dí kan bẹ́ẹ̀ mi náà ògì náà ẹ̀ wọ́n máa mú wo àbúrò ìjọba mi wá ẹlẹ́rìn ìdòdò yìí wá òde òbí sì yàn dáadáa o tó o ti parí sábìsì ó lè ti padà sílùú òfin lóde ìbọ̀dù kò wá yẹ kó wá ní lónà ọjọ́ òmọ́rò yìí ìjọba mi ní ìjẹta yìí ẹgbẹ́ ìgbà ń gbọ́ mo ní ti máa kọ́ mi tí mo lọ fún ọ̀bẹ mi gbọ́ ah. ọjọ́ ló ti fẹ́ rí ẹ̀ wà kẹ́ àbíkẹ́ tàbí wọ́n pè fún pààyàn ọmọ àbígbẹ̀rẹ̀. àbíkọ́ láìwọlá ọmọ tó pupa díẹ̀ ó wà. ó ń wà ọ̀sán fẹ́ rù ṣojú ṣojú wà láwùjọ. ọ̀pọ̀ ṣojú wà láwùjọ. mi mú mọ́jà máa lọ. ẹ nísìnyí ẹ ẹ nísìnyí bò ní. omi pé o ò tí pa ọmọ yẹn. ṣé ìgbà tí mo fi ń sọ obìnrin lórílẹ̀-èdè obìnrin oríṣiríṣi èdè oríṣiríṣi kọ́lọ̀ ọyẹ́ kí n sọ kí ni kò fún ọ ọmọ àbíkẹ́ ìlú ìjọba ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n impression tó fún mi sí ni pé o fẹ́ build on that relationship still. tí yẹn bá ti rí obìnrin àbí ìdá then wọ́n lè pẹ́ yẹ ọ́ ẹ wò lè. mo promise ẹ. àbíkẹ́ mi ọ̀ àbíkẹ́ mi ọ̀ aṣáké ọ̀ ọ̀dọ̀dọ̀ mi bọ́ rẹ̀ sọ̀rọ̀ ó máa bá mi sọ̀rọ̀ ó máa bá mi sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ náà ló máa bá mi sọ títí títí títí títí títí máa fi bí mo sílẹ̀ mọ́ rẹ̀ ó dẹ̀ mọ condition tí mo ọ̀rọ̀ tí ó lówó báwo ló ṣe ń ṣe báyìí ṣé pẹ̀lú ọ̀rọ̀ ṣe kọjá kò ṣe lórí mi lè bá mú mi wọlé. Àbíkẹ́ my love ṣé o rí oyún tó wà nù yìí responsibility tèmi ni mo máa dẹ̀ take care ṣùgbọ́n orí mi tán ó rí mi ọ̀rọ̀ mi àlejò lọlé mà ó ní ọkà ọ̀hún lọ́la ni owó tó yẹ ká lò ó ní wọn ò san responsibility àwọn tó bá ń sìnrò òlù ó ní kí wọ́n gba sáré owó kan lọ́wọ́ ìjọba ṣùgbọ́n gbà tó ń tó ń san kọ́. owó àwọn ìjọba wọ̀nyí náà lẹ́gbẹ́ mi ẹ ò mọ̀ wípé oyún ìyàwó yìí ó ti lé lóṣù mẹ́ta àtọ̀nà dídì dẹ̀rẹ̀ lẹ́lẹ́kùn sí mẹ́kún ní sunsun mi sọ fún hmm. ẹ jẹ́wọ́ náà mi kẹ wá wọ̀ ọ̀pọ̀ kẹ fi ṣàdá. wo àṣàkẹ́ mo mọṣù àṣẹ bíyàwó mi ni mo ń kà ṣùgbọ́n kí ni mo fẹ́ kí n ṣe owó yìí náà ni wọn ò san ọ̀ǹdẹ̀kẹ̀rẹ̀ àwọn ìjọba láwọn ti san àwọn mínísítì kẹ́ láwọn ò rí gbà kí ni ká ṣe. <laughs> ó tán sí agbọ́n lòun ọ̀tá oyin lòun ọ̀tá ojú olóko wa ní kókó báyìí sí i aláwọ̀ tó ń pa lọ́nà méjèèjì báyìí ṣé o mọ̀ wípé ọ̀kánjúà tó lè ọmọ ìyá kan náà ni wọn ọ̀kánjúà àfojúkólé olè ákògìrì ìlú ẹrù ẹrù bọ̀dẹ̀bọ̀dẹ̀ ó ṣeé ṣe kán sí pé wọ́n mọ̀ra wọn lọ́wọ́ ẹ ṣàwọn náà mi. àṣàkẹ́ ẹ rárá o. kí ni ah, tó tọ́nu tó tọ́nu wọn ti pín owó yẹn. olólùfẹ́ mi kò lè possible irú owó bẹ́ẹ̀ wọn kì í pín àìrọ̀ ah, hmm. <laughs> owó àwọn àgùnbánirọ̀ tó ń sìn róòlù wọn kì í pín kò jẹ́ pé ìgbà míì wọ́n máa ń dọ́gbọ́n di ilé owó yẹn púpọ̀ àmọ́ ah, nǹkan tó kúkú fi owó yẹn ṣe bóyá wọ́n yà lónìí ṣùgbọ́n wọn wọn wọn lè ṣàìmá sàn án ó kàn jẹ́ pé ikú lónìí ọ̀rọ̀ lọ́la tá a bá tètè dáwọ́ pé èlò dúró kò ní já jọ̀rọ̀ la nígbà tó a bá tètè san irú èmi ń sìn kán fún mi lásìkò kí n fi fi tọ́jú ìyàwó mi ń sìn ká tó rí iṣẹ́. ọdẹ ni owó tá a sọ dùn ẹ ó ní láti wọ́n nà mí ó ní láti wọ́n nà mí nà ẹ kí ló ń ṣe báyìí.

kí n de jáde mo fẹ́ sọ nǹkan kan fún ọ torí mo fẹ́ kó sọ ìgbó báyìí lójijì ṣùgbọ́n tó tójọ́ mẹ́ta ta ti ń yẹ à ń kó lọ sípò àlọ́ à ń kó lọ ọkàn mi ti wá wà bẹ́ẹ̀ fáínàlì mo wá ń fàsìkò yìí sọ fún ẹ pé báyìí náà tẹ̀mí mo fẹ́ kó jẹ́ ká máa kó lọ and of course mo rò pé ṣọ́ọ̀pù ẹ̀ tó ní ẹ̀rọ renovate wọ́n ṣáàdì ṣetán. ẹ ó kò kó wọn kan pẹ́pẹ́pẹ́. àwọn kan pẹ́pẹ́pẹ́ yìí ó lè ṣó ẹ pé wọ́n lè parí ẹ̀ dìde mọ́tẹ́. Ah, sọ fún àwọn workers ni kí wọ́n ṣe kíákíá ohun nìkan náà kó lọ. ẹ lọ wọ náà ìgbàkigbà tó bá ti yá yín ó ti yé mi náà àbí kí ni mò ń dúró ṣe àmọ́ mo fẹ́ kẹ́ rántí pé èmi yàn di tẹ́ẹ̀tù àdéhùn fún mi ní little time kí n fi páàkì gbogbo nǹkan tó mo fẹ́ páàkì wọn lé. láǹpá ṣì ní bí more twenty days. Ah, ṣe ìyẹn wà òkè báyìí fọ́nà. alájí ẹ̀yin sọ̀rọ̀ kan lọ lánàá kí àlejò tó dé ẹ̀yìn dẹ̀ parí ẹ̀ hmm. ẹ̀yìn ẹ̀ ti ní àwọn kan tẹ́lẹ̀ rẹ̀. kò bí ẹni ẹni pé ó lè fẹ́ fẹ́ gbà sí kọ́mìnrin o jókòó jókòó mo mọ̀ bọ́pọ̀ nìyẹn máa wà ní ọ̀dọ̀ ẹ̀ sọ̀rọ̀ lórúkọ báyìí mo fẹ́ escape kí n máa sá jáde lọ́dọ̀. nítorí pé mo di ogun àbí mi ò fẹ́ ní kejì ṣùgbọ́n. ṣùgbọ́n kejì ni anyway àtàná tí mo ti fẹ́ dọ́rọ̀ yẹn lẹ̀ mo ti mọ̀ pé ẹ̀mí ẹ̀ ló máa wà màá ṣàlàyé fún ẹ nítorí ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ní ọ̀dọ́. lóòótọ́ èmi àtọmọbìnrin kan ti wà ní alẹ́ tí tó ń jáde agbára wa sọ̀rọ̀ ẹgbẹ́ afẹ́fẹ́ ra wa gẹ́gẹ́ bí ọkọ láyé sílẹ̀ nítorí wípé láti díndín ayé mi tí mo ti finish secondary school ni mo ti pinnu wípé òun ní kí n fẹ́yàwó nílùú mi tí wọ́n ti bí mi nítorí kíkọ́ nígbà tí mo wá dé náà lóyè àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń ṣe líle ó ń ṣe nínú lásìkò kò jẹ́ kí gbogbo ẹ̀rọ èmi àtọmọbìnrin pàdé mo rí ẹwà ẹ̀ ohun nígbà tẹ́mi àti ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ìfẹ́ lọ mo ṣe bí ẹni pé mo rò bí ẹni pé ìwà ẹ̀ máa wù mí nítorí pé good three and a half years lèmi àti ẹ̀ fẹ́ràn mi ò ever rí mistakes ẹ̀kọ́ kan rí fún ìṣẹ́jú kan bíi ti irú nǹkan kéré mọ́ ṣé ẹni téèyàn bá wá rìn pẹ̀lú fódìdí ọdún mẹ́ta àtàbọ̀ ṣé ó burú tí bá propose pé mo fẹ́ fẹ́ sílé bí ayọ̀ mo fi mọ̀ pé màá fẹ́ bí ayọ̀ òun náà gbà adájọ́ síwájú ìfìyàrẹ́sàn lọ lóṣù kìíní lóṣù kejì nígbà tó di oṣù kẹta tó kù bí ọ̀sẹ̀ mẹ́ta kí a ṣe wedding ọmọbìnrin délé disappear. disappear. ó ṣe sá lọ tí mi ò rí. ẹ ṣó wọn wọn àbí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ kan tẹ́lẹ̀. ìgbà tó kọ́kọ́ sá lọ ẹ̀rí ọkàn kan jẹ́ mi náà dàbí lọ ṣe mo máa ń ronú mi mo ń wo gbogbo ibi tí mo bá ṣe èmi ò lè wà pọ̀ lóra ìwà kó má ṣe ra wọn mo wá rí i pé àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe kò tí ì lágbára débi pé kó fi mi sọ fún mi ò rí gẹ́gẹ́ bí ẹni tí mo nífẹ̀ẹ́ ó yọ mí lẹ́nu mo kó ọ̀rọ̀ ẹ̀ sọ́kàn mi ò lè sùn mi ò lè wò lẹ́yìn oṣù kẹta tí a ti wà ṣàdédé lẹ́yìn kan tàbí lórúkọ àṣẹwó àṣẹwó àbáyé wípé ó di ìdílé bá ọkùnrin ní ìfà. subhanallah. subhanallah. subhanallah. bó ṣe ju ẹ lójú yẹn ló yà ìdílé lẹ́yìn. mo gbà fún lọ́wọ́. àmọ́ oníṣẹ́ àrà lọ́lọ́wọ́n ọba ọba àṣekọ̀mákò ọba tí kì í fẹ́ rú ẹ lẹ́yìn bàbá nígbà tó lọ gbàgbà mi láre nígbà tó lọ èmi tiẹ̀ tó rọ pọ́lá ti tán láì mọ̀ pé ọlá òní pẹ́ kan láṣẹ kò lẹ́yìn mo rò pé mi ò lè réyàn létí ẹ ọlọ́run àgbéṣe ẹ̀yọ ó tún wá fi ẹni tó ní ẹwà ju tiẹ̀ tó fi jíǹkí mi ẹni tó ní ẹwà ju tiẹ̀ tíwà ẹ̀ tún dáa ju tiẹ̀ lọ mo lọ fi pàdé fi dá ọ sí. alihamudulilayi. alihamudulilayi alihamudulilayi ó ṣe rí nìyẹn o nítorí pé mo mọ̀ pé wàá máa rò pé kí ló dé tí mo fi fẹ́ tó tó yàwó. Ọlọ́run ní ká fọwọ́. Kí ọlọ́run kó fi ọmọ yẹn sí àwọn ọ̀rọ̀ tí ha ó máa ha mi. èṣù bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí èṣù èyí kò sí ọ̀la rẹ̀. ha ó máa ha mi. orúkọ yín náà tó ń rò mí ọ̀làjìbọ̀lá adébáyọ̀ ní agbára ọlọ́run ọláwa yóò máa jí wọnú ọlá ni. tá a bá tún kó lọ sílé tuntun náà àtúbáyọ̀ padà. aláwọ̀ àná. lọ́la fatia. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ojú ọjọ́ mi ò dáná àmọ́ tàbí kẹ tí bá lo òwò lọ èmi gan lọ jẹ ojú mi dá báyìí tàbí kẹ tí bó lo òwò lọ ojú ọdẹ burúkú tó o mọ kì mọ́ mi mo ní mi ò fẹ́ ah irú ewúrẹ́ bíi ti ọba yìí mo mọ̀ sí rírí o. àmùdá ṣé o sí nǹkan nǹkan sí ọ tí o bá nídìí iṣẹ́ òdodo iṣẹ́ àmùdá ìwọ orí ìjẹ́jọ́ rẹ̀ gbogbo bí ìlókun agẹdi ọmọọṣẹ́ rẹ̀ ń kọ́ àbí ṣé kì í ṣe torí ọmọ tibí. ọ̀sì ọ̀sì ń tọ́sẹ̀ mí. àmùdá ah, òun ni jẹ́wọ́ fún mi èmi rẹ̀ kan. èso sẹ́kù wà tó ń rò ní ó tó rò wọn náà wò bí ti bá mi náà ó tó rò ẹ́ gbogbo sẹ́ tí màá ṣe tí màá jórin mọ́rin rere tó rí torí rẹ̀ náà rí rẹ̀ náà mò ń sí ẹ́ mo sì fẹ́ sì lórí rẹ̀ ọwọ́ àtọ́pá làájì kan ìmọ̀ àwò aláàjì wọn wà lówó jù lọ ọkàn gbé pẹ́ẹ́lí díẹ̀ ni ó níwọ̀n bá káàkiri. ṣé o mọ̀ pé obìnrin máa obìnrin làáfẹ́ ni tí ó máa bá tiẹ̀ lọ. ẹ bóbìnrin bá wa kọ ni obìnrin làáfẹ́. obìnrin láàfẹ á fẹ́ mo mọ̀ dáko mo mo gbàgbàdo nígbà tí ń gbà á gé oko tán ni bàbá kan wá pò ní olóko ṣé wàá máa lami káàkiri pako ni. àbí o lè bóbi kí n bẹ bá mùtí rẹ o èso sọ́ra rẹ o ìwọ ọ ti sọ̀rọ̀ gidi láti bẹ̀rẹ̀ bàbá parí ẹ̀ bá orí ibú báyìí ni ó irú ẹranko wo nìwọ yìí ná. tó bá rí báwọn èwo ní bẹ́ẹ̀lẹ̀ táàrí mú lọ sẹ́nu báyìí. ẹ wá mọ̀ lọ. lórí ọ̀rọ̀ ọmọ yìí náà. àmùdá àmùdá ọ̀rẹ́ mi ṣé wọn ò rówó mọ́tò ń bẹ̀ wò kí n fi wọ mọ́tò lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ní àmùdá. ọ̀rẹ́ mi amúdá ṣé wọn ò lè mú òun mọ́tò bẹ̀ fún torí tí bá kò ní àyè tó fẹ́ dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi amúdá ọ̀ sọ̀rọ̀ ni. ṣé bó ṣe rí nù. ọlọ́ọ̀fẹ́ ló gbilẹ̀ ní kíkan sọ àmọ́ ń rò ó àbíkẹ́. má fìyà jẹ mí má fìyà jẹ mí ó má pè tèmi níyàwó kò bá mi láwọ ìyá èyí ṣe tèmi. ẹ̀tọ́ mi ni láti tọ́jú yín ah, ah. àbíkẹ́ ẹni ti kà níbo lórí burúkú tó pọ̀ àbíkẹ́ ah. ṣèjọ́ jẹun. Mami mi láì gbogbo tẹ̀ ń sọ yìí. Gbogbo tẹ̀ ń sọ yìí ẹ ti ń dáyà jà mí. Mi ṣàfẹ́. Ẹ̀yin mi láì gbogbo tẹ̀ ń ṣe yìí o. Mi láìkẹ̀. Mo ní kí n má sọ ogún ọ̀rọ̀ báyìí mọ́. Èmi náà bẹ́ẹ̀. Mo máa wá gbogbo ìdààmú ẹ̀. Kò ní jẹ́ kó já sọ lọ́jọ́. Àmín. Ṣùgbọ́n ní ọ̀rẹ́ mi kan wà látàárọ̀ ẹ̀ burú wà. Mo fi jáde you. sí burú ọ̀yọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe pẹ̀lẹ́ ọ ẹ pẹ̀lẹ́ mọ́mí ṣé kí ló bá yín bomi wáyé mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. sọ̀rùn dọ̀pá. ó sọ̀rọ̀ rẹ̀ ní kòkòrò jẹ́ gbádùn ọbí ìtọ́gbọ́. Ikú ikú. Eléyìí tutù ọwọ́ yín o. Ọlọ́wọ́ ọmọ mi. Mẹ́sì. Níbi tí CR wà, Cristiano Ronaldo. pure water. Ó mọ̀ pé Madrid à ń pariwo náà, àdàbẹ́ yìí ní pure water. sá. ṣó tutù. ah ó tutù ó wọlé o. tó máa tutù ṣá ládùúgbò tó sí náà yìí tó tutù ṣá. tutù bàjẹ́ bàjẹ́. sọ̀rọ̀ iná ẹ̀dá kan kẹyọ̀. ẹ ṣọ. iye ẹ̀sọ̀ mi ẹ ṣeun. báwo lẹ ṣe ń rí ti báwo lẹ ń ṣe. ṣé ìlú tí ò sí náà ìbáwo lẹ ń ṣe tọ̀dọ̀ yìí. àbí. iná bíi ti báwo nílùú ìnàtàjọ́ ń gbé lẹ́yìn náà mọ̀ pé kò sí iná jẹnẹrétọ̀ là ń lò ó tí wọ́n ṣàmà kó wa yọ tẹ̀rín rí. bẹ́ẹ̀ kì í ṣe a ní ìjọba lè ṣe. ìjọba ìjọba ló lanu gbà báyìí ló sọ ìjọba bó ìwà yẹn ó rò mí pé títí wa ló rò ní wọ́n rí títí wa rò títí ara wọn gangan ló ṣe torí pé kí ni àwọn ètò gbé jẹnẹrétọ̀ ìwọlé ó nígbẹ́ nǹkan tẹ̀wọ̀n kan rí gbà lára mi ìyẹn wọn kọ́. ẹ wo tẹ́tẹ̀ náà ló mú mi. tẹ́ náírà. báwo kí ló dé bá bàbá àlọ́ tó mi. ẹ̀yin náà sọ́ọ̀sìn ẹni kò mi yóò tutù wọ́n yẹ kẹ́ mọ̀ pé blọ́ọ̀kì là ń ra a máa sanwó blọ́ọ̀kì a tún máa sanwó tètè náà lómi tèmi o. ẹ jọ o. ẹ nà ń ṣe ó gbọ́n sìn. ìlú tó jẹ a lè bí ìmọ̀ ìjẹ́ká fún un. ìjọ ò láti níná gbẹ̀yìn. ẹ wo bọ̀dá mi òótọ́ ọ̀rọ̀ lẹ sọ nítorí tí kò bá rí bẹ́ẹ̀ kí ló dé táwọn ìjọba wa wọ̀ fún wa níná a kì í níná àwọn nìkan ló máa ń níná àfikún náà kó ya kó wáyọ lọ́wọ́ wọn. omi ìtútù ọkọ̀ tó ti wá wọ́n jù. ẹ wo bọ̀dà ṣé bí ẹ ṣe wà ń bìbà ẹ gbà owó yín kù fifteen naira ẹ jẹ́ sáré lọ sí ṣọ́ọ̀bù màmá yẹn màá bá yín ṣe owó yín màá mú chèǹjì wa aṣọ ti gbó. ṣé tí fẹ́ gbé ṣéǹjì wa lọ ni. ẹ rò pé mi ò mọ̀ yín ládùúgbò bọ̀dá ṣẹ́gun ọmọ pọpula o. ṣé ọmọkan tó ṣẹlẹ̀ tí bá ti kiri lọ díẹ̀ tí bá ti ń darí bọ̀ padà màmá fún yín change yín mo mọ lẹ́yìn gan pàpà. ok àwọn expect. ṣé ẹ lè ra ilé dájú ẹ ṣáà rí kọ́ndíṣọ̀n mi. ẹ ṣeun o. ó ti dá. yàwó ọjà tútù rèé. kí ló dé ṣé torí pure water five naira àbí ten naira tọrọ àlọ́ yẹn ń wọ obìnrin olóbìnrin báyìí. ṣé àmì tí wo ìṣọ́gun obìnrin rẹ̀ pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà yẹn ṣé yẹ kí n rí tí kọ́kọ́ lẹ̀ ló máa fún lóyún ṣé kó máa kiri pure water pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà yẹn. ó wà ṣòro bóyá ó wù láti máa kiri pure water tó ń tà yẹn àbí bóyá any other situation tán pé ó lè fà kó máa ta bí ọ̀tá sí ẹ̀ ohun èèyàn tó wà láyé yẹn we can't take any risks about them. ibo ni gbogbo àwọn ọlọ́kadà yìí gan gbà lọ lẹ́yìn báyìí. Àbíkẹ́. kí ni. mo ti mọ̀ pé wọ́n náà ni ìwà ń gọjú ń gọjú fẹ́lúfẹ́lú ó mà tọ́jọ́ mẹ́ta. mo jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀rẹ̀ ṣọmọ pé mi ò bá tiẹ̀ débi bàyẹ̀ nù ẹ́ torí pé nígbà tó ń kọjá mo ti rí ẹ látọ̀ọ̀kan mo dojú sẹ́gbẹ̀ẹ́ bíi pé mi ò lè tó ti fẹ́ kó máa kó sí ẹ lọ ṣó ti dán mi alákòrò ara kó sí ẹ lọ báyìí kó má ní mi lára. <laughs> ọ̀rẹ́ mi kọ́. <laughs> ọ̀rẹ́ olórí burúkú wo lèmi àti ẹjọ́ ní. aláàjì. ṣé kò ṣe pé wèrè ti kó sínú ọkọ lọ ẹ ṣá hmm? ṣé kò ṣe pé o ti ń ṣí èrè ṣé mo fẹ́ bá aláàjì lọ fún mi lóyún ọ̀rọ̀ owó wa gbọ́ investment kò tún bọ́ sọ́wọ́ alájẹ àbíkẹ́ olóyún ẹyẹ. ẹ kí ló pè mí sí kí ló pè mí sí. mo náà bìkẹ́ olóyún. ẹ̀mí ẹ lóyún ẹyẹ ah. ah, ẹ ojú tiẹ̀. Ah. wà á pọ́n mi lẹ́nu wà á pọ́n mi. wọ́n ti ta ni kí ló dé. wọ́n ti ta ni ẹjọ́ ń para yín àbíkẹ́ irú ẹ̀ laburúkú wo ló wá ń lá báwọn ah! mo dẹ̀ sọ ẹ mo ní kó má sùn mo ní kó má sùn wàá máa sùn bí pọ̀nmọ́ wàá máa sùn bí ah, mi láìkẹ́ o ah, mo fẹ́ pa mí ni. kò ṣe ní sùn ọmọ condition tí mo wà ní. pẹ̀lú ẹ̀yà condition ṣàpẹ̀lẹ̀. jíǹbẹ̀ fẹ́. ojú mi kí ló mọ lójú ó dẹ tọ́nà. iná bíi ti báwo títàn níná wà. títàn níná wà. ṣé o sì. aṣáké mo rí ìrànwọ́ o rí náà bí sí báwọn má bà mí ṣe àwàdà yẹ̀yẹ́ o. yẹlẹ kí ni mò ń ṣe yìí. ẹni mi ò ríran kí mo ṣe. o rí náà mọ. yéè mo dáná dájú mo fẹ́ pè Àbíkẹ́ mo ti dáhùn mo ti dáhùn Àbíkẹ́ ó yá jíkà lọ jíkà lọ Àbíkẹ́ dìde dìde ṣáà dìde Àbíkẹ́ dìde dìde dìde mo ti dáhùn Àbíkẹ́. àwọn ọmọ eh, àgùntàn mọ̀lẹ́jọ́ àwọn ọmọ ẹ̀ ṣẹ́ṣẹ́ mo sọ àwọn ẹ̀tù igbó ìjókòó wẹ̀rẹ̀wọ̀ àwọn ọ̀rẹ́ jù gbòǹgbò ọ̀nà á gbìngbìngbìn mọ́lẹ̀. tó ẹyẹ bí tí a ti fò gbági ló kọ́ à ń pojú ìràwọ̀ kíkìkí ní oṣù òyà ní ni mo pè ẹ̀là ni mo pè di iyọ̀ tútù làátú bá a bá dògìrì tútù làátú bẹ́ẹ̀ ni kó rẹ̀ pẹ̀sẹ̀ rẹ̀ o. fáyẹmí èyí ṣe tó yẹ létí ìkúnná ṣe bí mo wí fún ọ pé àbákùlaṣọ awo àrùkiri lẹ́rù gẹ̀gẹ́ ọrùn ó kún fún bírímù bírù. ẹ ta ni ń dún àdé ni ń dún ní àbọ̀ ọ̀bẹ̀ èmi fáyẹmí ò gbájú lábàá papò tẹ gbòǹgbòdò sómi ṣùṣù ẹ wò ó kò sí ohun tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wíwá bá sáwọ̀ sọ aláṣọ ẹ wò ó ohun tẹ́ ẹ bá fẹ́ ni ká wí. fáyẹmí. ẹ. Eh? àgùntàn ti jògì tán kẹ́ ẹ tó mọ ké káìkáì jẹ́ kí wọ́n mọ̀ ọ́ lọ. bàbá ẹ tún dúró ẹ ṣe mọ́ ni. bọ̀dá bọ̀dé báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí mẹbí dókítà ló ní ká tẹ̀sẹ̀ léèbọ̀ ẹ jẹ́ kí bàbá ṣe ṣe ọwọ́ wọn ká tiẹ̀ rí náà. wọ́n stop bọ́ ọ bá mọ ohun tí mò ń gbọ́ ni ó yẹ kí n stop ẹ ẹ wò mí. ẹ jọ mo ṣàrí ẹ stop ẹ dẹ̀ ń bá ara yín sọ̀rọ̀ ẹ sáré bá a ṣe kó tiẹ̀ ríran kájọ máa lọ́lé ẹjọ́ torí olùlọ́ọ̀. ojú rẹ̀ ó là àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kójú yìí ó là nǹkan ètùtù la gbọ́dọ̀ ṣe báyìí báyìí báyìí. bàbá ẹ sọ kí ni nǹkan ètùtù. nǹkan ètùtù òyì ò le nǹkan àkọ́kọ́ òun ni ojú ẹkùn láàyè ah, àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹ̀yìn ẹ̀dọ́ ẹni tí ṣọ̀pọ̀nà lùyà rẹ̀ pa ìkẹta ń bẹ ojú ṣègbè láàyè ìyẹn náà wà ń bẹ. ẹ wò tí mo bá gbọ́ yín yé lọ́dà kìnìún nìkan tẹ́ ẹ sọ mẹ́ẹ̀ẹ́sà tí ẹ bá tiẹ̀ máa bẹ̀bẹ̀ kán ta fi hàn ní zoo tó ń ṣèmọ̀ràn two million sa Baba, ẹ ka ẹkùn ẹ ka bàbá ẹ jọ ẹ ṣàánú wa ẹ jọ. wọ́n ràn yín lọ́wọ́ àmọ́ ìrànlọ́wọ́ tèmi ó ṣe fún yín ni pé gbogbo ohun tá a kà á lẹ́yìn bá a bá ti ké sọ́dẹ̀ apẹ̀rin yóò bá yín wá gbogbo àmọ́ yóò nà yín lówó. sir èló ni bàbá. kò ná yín lówó tó pọ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà irinwó ni ó nà yín. èló nìyẹn sà. èló nìyẹn sà. four hundred thousand. Ah! bàbá mi ò lè rí. nítorí ojú kọ́lẹ̀ níbi tá a wà yìí o ètùtù ó tún pọ̀ sí ni o. bàbá a máa padà wá. ó kéde ẹ máa sùn. ó kéde ó kéde. ọdún òun kéde. ìwọ ọlọ́run ṣé bí màá ṣe wá wà lókun ayé náà pẹ̀lú yín kò sí ìyá kò sí bàbá ṣẹpẹ́ mọ́ ṣé mi ò ti dégbò ẹ̀yìn ẹsẹ̀ báyìí. mo dáràn ta ló wàá fẹ́ bá mi wẹ báyìí. àbí kí ni kì í ṣe ọkọ ta lóyún fún náà láàrin láti bí ìjẹta yìí ṣé kì í ṣe pé gbọ̀dẹ̀ ti fẹ́ dà mí sàdánwò ọlọ́run ìyá sábà mọ̀nà mi wọ́n mà jẹ́ kí n jẹ̀bi pé mo wálé ayé yìí. Àbíbí Àbíkẹ́ Àbíkẹ́ ẹkún tó ń sùn yóò lè hẹ́pù nǹkan tó délé ti ju ẹkún lọ wà Àbíkẹ́ olóò gbàgbé Àbíkẹ́ tí ẹ ò lè bí ẹ má sùn máa sọ̀rọ̀ báyìí náà Àbíkẹ́ wò ó ọ̀dọ̀ bọ̀dé ni mo jí lọ láàárọ̀ yìí o. báwo ló bọ̀dé kí ló ló ṣe mú láti dìgbà tí mo rò kí ló ṣe. àbíkẹ́ bí mo ṣe ń wò. sọ̀rọ̀. ó dàbí pé bọ̀dé ti sá lọ. bọ̀dé ṣe kí ni ti sá lọ. àbíkẹ́ má sunkún má sunkún ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà nílẹ̀ yìí má sunkún. bọ̀dé ṣe kí ni ti sá lọ ti sá lọ èèyàn kan ló sọ fún mi nílé wọn. mo lè ṣe kí ni. Ah! ooo àbíkẹ́ farabalẹ̀. mo fẹ́ kú. mo fẹ́ kú. àbíkẹ́ ò ní kú ò ní kú ò ní kú. àbíkẹ́ ooo àbíkẹ́ mo ní kí farabalẹ̀. mo ní kí lọ. àbíkẹ́ lè kọ́ ni solution o. Hmm. tó bá para ìyá ló lọ jẹ lọ́hùn-ún àbíkẹ́ fara ìbalẹ̀ o. mo mọ̀ pé when there is life there is hope o àbíkẹ́ mo mọ̀ pé olú àbẹ tó ṣòwe ó dàbí kárí bọ́ọ̀dì yìí ìyẹn lè kọ yẹ kún kọ́ solution. má fìyà jẹ mí ó má pé tèmi ìyàwó kò bá mi. jẹ́ jìyà má jẹ́ jìyà ó má jẹ́ jìyà. Oh! nígbà mo pè é lórí fóònù pé mo fẹ́ kárí ra kọ́rọ̀ wa mo rí owó àìgbà àwọn béèrè ọ̀rọ̀ owó mo ní kí n ṣọ̀rọ̀ mi fún nítorí pé ọ̀rọ̀ tó lágbàrọ̀ èmi ni màá lè sọ. àti ẹ lọ́jọ́ tó ti ìwọ ló sì jẹ́ mọ́ lábọ̀dé èèyàn mímúnímú yorùbá bọ̀ wọ́n nítorí bọ́mọ́ gbà dáná àṣẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́pàá mi ò fẹ́ sọ lẹ́yìn. fi ọkùnrin balẹ̀ o. ẹ fọkàrà yín balẹ̀ ṣe gbọ́. ẹ kò gbé wúlé o èrè ló bá dé. tábàní a máa kà ní ení èjì ẹ̀ta ẹ̀rẹ̀ tó ti mú ọ lápò tó wá sọ́dọ̀ tó ti ń bá mi ṣiṣẹ́ nílé iṣẹ́ mi ṣùgbọ́n lọ bí ọdún mẹ́fà àmọ́ lápọ̀dé ò fi ìṣẹ́jú kan bá ìṣe èmi rí o mi ò bẹ̀rù bó ṣe ìyàwó mi kò tiẹ̀ ṣe fámílì wọn kan dáadáa la bá nínú àgbo àmọ́ wọ́n ní ọmọ òní dáràn kí apá òbí ẹ̀ bàkà ṣe bó wọn láìtọ́ tó jókòó mo wọ̀ wọ́n dáadáa àbúrò ìyàwó mi tó jókòó yìí kì í ṣàràbà kan wọ́n bí ìyàwó nìkan ni wọ́n bí láì kan ọmọ ìyàwó bàbá wọn àtúkọ máa ń rí eré òun àti ọlábọ̀dé ní fèrèfèrè wọ́n lè gbé ojú lágbàgbà àgbàdo ìyàwó ẹni tá à ń gbéyàwó bọ̀ àbá ògbọ́dọ̀ dáhùn àmọ́ ń gbà tó àwọn méjèèjì wà bá wà náà òṣèré ìlú àkọsílẹ̀ fẹ́ràn àwọn mo ní àwárò péré lẹ̀ ń ṣe o àwọn pálábọ̀ ọ̀run ti ń gẹ̀rù ọ̀nà àwọn fẹ́fẹ́ yín àwọn méjèèjì bẹ̀rẹ̀ kò sọ ọmọ kékeré lọ láì tán ó ti tó lọ́lé ọkọ̀ ọ̀nà nígbà tí tó kó láyà túlé láì tán mo wọ̀lú pẹ̀lú láì tán nígbà ìwà sílé mi ní tó omi láti akótẹ́yọ ìwọ́ ọlápàdé ẹ̀gbọ́n ẹ̀ tó mú ẹ wá sọ́dọ̀ èèyàn á jẹ́ kí etí ẹ̀gbọ́n ilé tó bá ti fọwọ́ sí ṣé kí n òun làwùsá wù àmọ́ tó bá fi dídà tèmi èmi ò jẹ́ tèmi. ṣé lóòótọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí i alájí ìtàn kan tẹ́ ò wọ́rí lónìí ni màá sọ fún yín o. ẹ wo ọlábọ̀dé tẹ̀ ń wò yìí kì í ṣe ọmọ ìyá mi o bẹ́ẹ̀ sì ni kì í ṣe àràbà tán mi pàápàá òun àtàbúrò mi ni wọ́n jọ lọ sílé ìwé. ọlábọ̀dé ń ṣàbùrò kì í ṣọmọ ìyá ẹ. rárá o. pé kì í ṣàbùrò. ó jọ ọmọ kan tó dáa téèyàn lè fọwọ́ ẹ̀ sọ̀yà kódà mo lè pe lọ́mọ ìyá mi gan ju àbúrò mi lọ. Hmm. aláàjì ẹ o rántí ọjọ́ tí o máa mú débi o ní ọmọ ìyá ọmọ bàbá ní pápẹ́ o. nítorí kó jọ ọmọ dáadáa ni kódà mo fọwọ́ sọ̀yà lórí ìbọ̀dé fún ìgbéyàwó tí wọ́n fẹ́ ṣe màá dúró fún fún ara mi ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa bá wa ṣètò èyí tó kù gbogbo ohun tó kù tó yẹ kẹ́ fi tì wọ́n lẹ́yìn aláàjì ẹ bá wa ṣe. mo kí ẹ kú oríire mo kí ẹ kú oríire ẹ wo máa wulẹ̀ dọ̀bálẹ̀ nítorí àti tẹ̀lé. Eh, bí a kàn ṣe máa ṣe mọ̀ mímọ̀ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì òun kí o wà lè jì tó bá fẹ́ jọ mọ́ àfẹ́mọ́ owó eh, eh, agbára ọlọ́pàá. Ikú òdòdó, ikú òṣèkà ọ̀rẹ́ mi á sùn ọ̀dà mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àṣàkẹ́. ó sọ́ra rẹ̀ di kòkòrò. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Ah! Èdè ni wọ́n lé dé. Àṣàkẹ́ má ṣe bá ìfún mi ṣe. Ló mú ọ̀rẹ́ mi lọ. Ọ̀rẹ́ mi ò bó délé súré. Ah! Mo ní bó délé súré. Mọ́mọ́ jọ mọ́mọ́ jẹ kò ló. Tọ́lá jẹ lọ́run ló máa bá mi. Àṣàkẹ́ ti fi bá mi. Súré. Súre lọ́rùn. Má fi kú yọ̀ mí o, gbogbo àlàdá gbadá ikú. Ọ̀run dẹ̀dẹ̀ má bàa là ń bọ̀. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rọrùn. Gbogbo àlà máa kú àrùn dẹ̀dẹ̀ fámà kánjú ikú ikú ikú. ayé ẹ̀gbà mi ara ilé ta ló wà ń bẹ́ yẹn. ẹ ṣàánú wa o ẹni tí ọlọ́run bá fún ẹni tí ó bá lówó lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o. ayé ò ní dojú lọ́wọ́ yín o ẹ̀yin rogun ayé o. kò bá mi láwọ̀. ẹ̀yin rí ìbànújẹ́ o. ìyá èyí ṣe tèmi. ẹ ní tọrọ jẹ o. má jẹ́ jìyà. ẹ ṣàánú wa o. má jẹ́ jìyà o. ẹ ṣé o. má jẹ́ jìyà o. ẹ ní tọrọ jẹ o. ẹ ṣé o. mo yẹ ma kí gbọ́ rẹ. ẹ ṣàánú wa o ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú wa ẹ ṣé o ẹ ṣé sà. kò bá mi láwé bá ìyá èyí ṣe tèmi. Ah, díẹ̀ ṣe ni. mo dẹni tí ò dẹ́rì kankan bí ilé bíbí lára mi lólùrànlọ́wọ́ àwọn agbè nípa àwọn tí wàá gbé mi àtọmọ mi ká ní mo ṣe ká ní mo ṣe kó dáríjì mi. Ah, I ọlọ́mọ mi torí iṣẹ́ tẹ́ ẹ rán mi òun ni mo fẹ́ jẹ́ yìí o. torí pé wọ́n ní ẹbọ jíjẹ kì í hungún bá kàlàmọ̀wé bá jòkú kì torí rẹ̀ rùn bẹ́ẹ̀jà wẹ́wẹ́wẹ́ bá wọnú odò wọn á forí balẹ̀ fún Yemọja ni tó ẹ̀yin ìyá mi ẹ mọ̀jọ ohun mi o nítorí pé yeyọmọ ní gbọmọ. Baba, ìrẹ́ máa lọ bàrà bàbá olúwarú ìrẹ́ máa lọ bàrà. àti fọwọ́ ojú ẹ̀ kọ́ ara tó wù ọ́ iṣẹ́ ọmọ níbẹ̀ ẹ̀sìn mẹ́dọ̀ ẹ̀sìn mẹ́dọ̀ iṣẹ́ ti ara tó wà mọ́ kókó kókó màá ló ń famọ̀ dá ara tó wò mú ẹ ire ni ọ́ ire ni ọ́ alára ire ni ọ́. ṣebí mo wípé ẹni tó bá fọ́ lójú ni kẹ́ ẹ mú níyà ní. Ah, ẹ̀tọ́ wà bọ̀ lójú kò ní dọ́kọ̀. eléyìí ò rí náà. àti wípé ọmọ tẹ́ ẹ mú wà yìí náà ọmọ àtìyá lélẹ̀ yìí ẹ ti bàṣẹ jẹ́. sọ fámìlì. àjọgbé wọn ni ṣe ń bá wọn nílé ni. òun mọ̀ ló kó wọn sínú mọ́tò. àjọgbé wọn ni pẹ́ṣẹ́ òṣìwò ló bẹ̀rẹ̀ lọ́wọ́. ẹ wo bí ní kíákíá kẹ́ ẹ má ọ̀rá bíi kó ń yá yín kí gbòòrò tó gbé yín àti pé bí tẹ́ ẹ kó wọn lọ lọ́hùn padà tẹ́ ẹ bá gbìyànjú àti ṣoǹkó pẹ̀lú wọn àfàmọ̀ ká má fún yín ko bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ fún owó yá yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìlú ìlú ìlú ayé àwọn wa nìyẹn náà. sọ̀rọ̀ lórí ìjọ bá ń sọ yẹn. àmà gbàgbé wọn lè báyìí ni o ẹ máa tọ́ka dábà. kẹsẹ̀ kò yí sí nàbọ̀ ẹ̀ máa gbé wọn káàkiri báyìí. bẹ̀rẹ̀ jàpọ̀ àwọn ilé ilẹ̀ bíi òǹkó torí ká múyàn mo just pé tábà ti dé any available junction sí ká drop àwọn ilé kan máa bá tiwọn lọ ìgbà tán kúkú wúlò. ti gbọ́jà ìjọba yà wá ní kálí yàn ṣé ní kọ́lá fi lọ ṣe fún ẹ ń sìn láyé débi tá a ti ráyè ní kan máa drop ẹlẹ́yìn bẹ́ẹ̀ wá bá tiẹ̀ lọ yàrá. kàjá wọn lẹ àwọn tó wúlò fún yín kó tọ́jú ọ̀dì fún ìjọba kàjá wọn kọ́ máa lọ tí wọ́n jọ. ìjọba yìí náà dà ẹ ti gbé o má mi kò ní sí lábẹ́.

gba àlàáfíà lọ́wọ́ wọn tí wọ́n ṣe kọ́kọ́ fún yìí wọ́n ṣe kọ́kọ́ fún yìí oṣù ọ̀ ṣé wàá òkè oṣù ọ̀ ẹ́ ẹ́ ọ̀yá ṣé àjà máa lọ lé ẹ́ ìbóládé yìí ìbóládé yìí ẹ́ àwa níbi ìbòjú náà ẹ́ sórí títì la wà ní àbínúgbó ẹ̀gbẹ́ títì ṣáwọn ilé wà ń bẹ̀ ilé wà ń ìrẹ́ máa lọ bàrà bàbá olúwarú ìrẹ́ máa lọ bàrà ara tó wù ọ́ náà ló ń fini dá ara tó wà mọ́ kókó màlúù ń famọ̀ dá ara tó wò mú ẹ náà ni ó fòdò ire ni ó alára ire ni ó alára ire ni ó fi mí lára. sit. Surely, I doubt it won't be alone. Nǹkan tí ó bá bàjẹ́ ló wà tó ṣe. Ọ̀rẹ́ ìtọ́, ọ̀rẹ́ mi àti ò Ó tọ́ ló sọ. ọlọ́run ló fẹ́ ṣe ṣùgbọ́n wà tó ń jẹ̀sùn ṣu ó dìgbà tó bá gbomi gbomi fáìmọ̀yọ̀ ọdún kọ́lọ̀ tó gbàdúrà ní àbí. bàjẹ́ lára wa là fún un. the last time baba nǹkan tó sọ náà ni pé èmi àti ẹ̀dá pé nǹkan kan ṣe wọn wọ́n bó fáìn ẹ ó láàmú jíjìn dá pé nǹkan kan ṣe wá àwọn nǹkan tó dẹ̀ ká ṣe náà gbogbo ẹ̀ là ń ṣe láìtàn à ń gbàdúrà à ń ṣe sàárà ẹ máa jẹun nígbà pọ̀ kúkúrú lásìkò tó yẹ wá ọlọ́run máa ṣọmọ fún wa ọlọ́run adéjẹ kó jẹ́ ìjọ lágbàrúkà tí mo fi wọlé bẹ́ẹ̀ mo wọlé mo dé yẹn ò mọ̀ ò rí mi ó lè dún òun ronú lórí kíni oh please kí ló tó ń ṣe léyìí fún rẹ̀ ṣe bọ́kùnrin ni wọn ò ṣe lè rọ́gbọ́ dá sí ṣé nígbà tí mo bá ti gbó tí mo rọ́kùnrin pè mí mọ́ ni mo tó fẹ́ bímọ. ọlá ìtàn máa sọ̀rọ̀ òdì sọ́dọ̀ tí kì bá ṣe eh, situation of things sí àwọn méjèèjì wa bí máa ṣe dáhùn ọ̀rọ̀ tó sọ yìí gbogbo àti mi àti dé ṣé olóbìnrin ní pẹ̀lú rere ni síwájú kí n tó mú ẹ gbogbo wa tó wá sọ́dọ̀ mi olóbìnrin lọ́dọ̀ mi lẹ́yìn àti ẹ ti wà papọ̀ yìí olóbìnrin pẹ̀lú rere ni tí mi àtàwọn ọ̀rẹ́ mi bá jáde ní kí n yálè ìwọ̀nba lọ́rọ̀ tí máa ń bóbìnrin sọ mi ò mi ò lẹ́nu mi mi lóbìnrin mi tó lórí àwọn ọ̀dẹ náà wọ́n sìn ọlọ́run tètè dá ọlọ́run màá ní ẹ nǹkan tó kù ní pé mo fẹ́ fi ẹ lọ fẹ́ lọ nítorí kí ni ṣé o mọ ọkọ tó máa ṣẹlẹ̀ sí mi bí ibòmí ti máa lọ ẹ please please mo má sọ lóhùn tó sọ i love you through thick and thin ajọ máa gbà wọn àsìkò yẹn kọjá ni. okay sure. òrì òrò oníbàárà òrì bí tó jókòó sí ni kí ló wá pọ̀ ìṣẹ́ kí ló kọ́ mi pé kí ni nígbà tá à ń ti bá dé sí ọwọ́ àbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọ̀rọ̀ bàtà pọ̀ dẹ̀ ni ẹ̀wọ́ òun ọ̀rọ̀. sórí ẹ̀ náà jókòó sí. kò kí n ṣorí mi bíbá yóò kì í ṣe jẹba street náà ọ̀dọ̀ ilẹ̀ gbọ́sì lọ́jà rẹ láti bá dé sèmi náà máa kọjú sí. kí ni kọ́tà ìṣe bíbá yìí kí ni kọ́tà ìjókòó ṣe bíbá yìí sí.

kí ni túmọ̀ tó kí lọ́wọ́ ẹ̀ kí wọ́n dé kí ni túmọ̀ nǹkan tó ń dẹ́wọ̀n ayé ò ní bínú sí yín o. sẹ́gun oúnjẹ ah, ẹ ṣe gan ma ọ ẹ ní tọrọ jẹ o. ó máa yẹ kó fẹsọ bíbá ìdílé disturb àwọn tó bá yẹ pé wọ́n fẹ́ wá rajà ó máa máa disturb wọn kò ní jẹ́ kó ráyè rí ṣọ́ọ̀bù náà. bíbẹ́ gbogbo ẹ̀jẹ̀ sọ òun ṣọ́fẹ́ sọ mí lẹ́nu ni. mo ní five hundred dé mo tọ́jú pọ̀ ṣe ti gbọ́ ẹ́ má bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ lọ́nà o má pẹ́ o kò ra pé ọ̀tà mi sí o ṣe ti gbọ́. ibi tó jókòó sí yẹn ṣó kọjá síbẹ̀ ni ṣó jókòó lórí yẹn ni mo jẹ́ kí sọ fẹ́yìn méjèèjì láti ìní ìlọ tó bá ti wá kẹ́ fún ọ̀lẹ́kọ̀ máa jókòó ṣé gbọ́ mi bí wọn náà dẹ̀ jókòó síbẹ̀ ó dẹ̀ ń wo owó mo sọ fún un mo sọ fún un Thank you. Débìtì ọmọ fẹ́ fà ó máa ń dá àmú o. Ọmọdé mi ló ń jà. bọ̀dé dúró kó fún màá lówó náà. owó kí ni ṣé bó ti fún wọn náà. mo ṣàgbàdúrà tó ń gbà. mo ṣáà ti fún àbúrò tó ní tèmi tí wọ́n ṣe máa fún mi. ẹ ṣe mo dúpẹ́ o. kí ló dé. láti ètò dájú ètò mo láìpẹ́ ń gbọ́ dájú ètò wá ṣe dájú mi. Ah, kí n ṣe dájú yẹ. mi ò èmi ò mú ẹ rí ṣé bí màmá ẹ nìyẹn. wọ́n mi ò mọ owó tí mo ní mo ti fún ẹ yẹn ẹ gbà mí níyà. bàbá mi sílẹ̀ jàre. ìbílẹ̀ mi ṣe bàbá rà. Ah, Bọ̀dé Bọ̀dé kí ló dé? Bọ̀dé kàlẹ̀ jà. kò dàbí àlà ìwọ̀nba náà ni mo ṣòro mo ní èmi àti àárín jùlọ nìkan àwa rí obìnrin afọ́jú oníbàárà kan pẹ̀lú ọmọ kékeré obìnrin ó fọ́bìnrin lọ wọ́n ṣe àìsí sí pé mo náà gbọ́dọ̀ fọ́bìnrin lọ ó tiẹ̀ mo ṣàfún ṣá mo ṣe wá fọ́bìnrin lọ oúnjẹ kí n máa lọ báyìí ọmọbìnrin kan ọmọ kékeré obìnrin ọkọ wa ní kò di mí lẹ́sẹ̀ mo ní kò ní ṣe máa jẹ́ bàbá ọ̀rọ̀ bàbá tẹ̀lé mi lọ́dún ṣá ah, wọ́n á ti wọ́n ló ń bá mi fa mi wàá mọ̀ pé ọ̀làmọ̀ la ṣe mọ̀ mi mọ̀ bí mo ti pariwo jáde lọ. ìyẹn ló lára burúkú alátọ́láyé alápẹ̀rẹ̀ ni. alápẹ̀rẹ̀ bíi ti báwo. ara gbígbàdúrà ni à ń wá ọmọ òtún wá lálàá pé orí ọmọ ó wá so mọ́ ẹlẹ́sẹ̀ ó yẹ kókó mọ́ra ni rèé. ṣeré aláàtí mo ta ló sọ pé aláàtọ̀ burú mi ṣùgbọ́n bí mo ṣe la ọkùnrin sáà ọmọ yẹn fi màmá ẹ̀ lẹ̀ màmá ẹ̀ tó ní ìdìrànlọ́wọ́ màmá ẹ̀ fọ́jú inú gan mi lè ọmọ ó fi ìyá ẹ̀ lẹ̀ ìyá ẹ̀ tó ní ìdìrànlọ́wọ́ tó fọ́jú ọkọ̀ àbántọ́ ni ó wá dé inú ọmọ àtẹ ẹnu ọmọ. àdúrà ti tẹ̀lé wípé kọ́lọ́ ń jẹ́ kí aláìkó wá sí ìmúṣẹ ó dàgbà tó láì ara gbígbàdúrà ni. ṣé oúnjẹ ti rẹ̀ dé. mo ti fẹ́ ṣe tọ́jú ẹ lọ́dún. tètè ló àǹtí mi. àṣé ọ̀rẹ́ náà. ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ ti lọ́wọ́. àǹtí yìí ṣé dèrò pé wàlẹ̀ ń wò yìí afọ́jú tẹ́ ẹ̀ mọ̀ ilé ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ ọ̀nà ẹ̀ èdè gbà sọ́dọ̀ ẹ̀ tó wá gbé wá sí hospital tó bá gbé nǹkan kan ṣẹlẹ̀ ṣé dèrò pé má lọ free ni. Hmm. tọ́pẹ́ bá mi jọ̀wọ́ mi láìtọ́ lóòótọ́ ọ̀rọ̀ wà nǹkan tó sọ fẹ́ kó yẹ wípé mi ò kí ń ṣọmọ kékeré o mo mọ nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ mi ò kì í ṣọdẹ tèmi yé mi o ó yé mi dáadáa tó bá wá yé èmi á jẹ́ kó yé mo wá fẹ́ kó yé ó máa dúró ládàá tí mo ti gbà látàrí pé mo mọ ìyá ẹ̀ àti ọmọ ẹ̀. kórè bíi ti báwọn. ó di ọjọ́ kan ní ṣọ́ọ̀bù ìmọ̀dé. Yéwándé lé ìyá àtọmọ bí ọmọ yìí ṣe rí mi ló sá wá bá mi ló dì mọ́ mi lẹ́sẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà ó ní mami ẹ jọ̀ọ́ ẹ má dá wa láàmú ọlọ́run ní dáyé náà láàmú ọlọ́run fún ìlú ọmọ alárè bàríkà á bí mo ṣe gbàdúrà yìí ara mi ségìrì mo ṣe àmì mo ká àdúrà yẹn mọ́ra báyìí àbúrò má jẹ́ kí n parọ́ fún ẹ tí o bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ọlọ́run má ti gbàdúrà ẹ ti lóyún ẹ ti lóyún àǹtí mi ṣé kò tẹ̀dẹ̀ ṣe fún mi dẹ̀dà tẹ̀dẹ̀ mọ̀ pé mi náà ní similar problem ẹ̀ẹ̀dẹ̀ wá lè sọ fún mi láti jọ. sórí ọ̀rọ̀ ọmọ yìí ò tiẹ̀ yé mi pé àlùjọ mi lọ́mọ yìí èyí tó wọ̀ mí wọ́n á gbàdúrà ọmọ fún mi. Ah! ẹ̀ wo kò sí wàhálà lágbára ọdún àdúrà tiẹ̀ náà àgbà owó mi ẹ̀ àgbà ṣàwọlé. àǹtí mi ṣé ẹ lè gbà kí ọmọ ìkó wá sọ́dọ̀ tèmi náà bóyá ọlọ́run lè ta rẹ̀ kó ṣoore fèmí náà bóyá ṣe bóyá gbàdúrà tí yín náà. àmì àmì ẹ̀m láìtàn ló sì wàhálà ìwọ́n mọ̀ pé ọmọ yẹn mò lè jókòó ti ìyá ẹ̀ lọ sí tòun níbà àwọn ọmọ gbé ìyá àti ọmọ ṣe kí òun ọmọ kékeré dẹ̀ ní ilé ìṣe ní ìdíkẹ́ èmi abáyà ẹ̀sùn tábà ti wọlé ó wà lọ́dọ̀ ẹ̀ jọ bá mi tọ́jú ẹ̀ bá mi tọ́jú ọmọ yẹn gidi gan ni o èmi ò fọmọ yẹn ṣeré o ọmọ yẹn ti àjọ ṣùgbọ́n bí ajá wọlé jà fi ìdè ṣe mà. nílá ìlànà mi rẹ̀ àgbẹ̀kùn tàtàṣù tàtàṣù tùmílìmọ̀ká bìrà kàlà sọ́ọ̀fà kàlà ọ̀nà kàlà láwọ́ kàlà yìí mọ́lẹ̀. السمع أترونها عين اليقين ثم لا تسألون يومئذ Ẹ káàbọ̀. Ṣáájú wa. Ah, a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Alájì, mo múròyìn ayọ̀ wá fún yín. Ìròyìn ayọ̀. Bẹ́ẹ̀ni. Jẹ́ ń gbọ́ àmọ́ kí n tó sọ ẹ jẹ́ ń sọ ìtàn obìnrin afọ́jú kan àti ọmọ ìfún yín. kí ni ọ̀rọ̀ obìnrin afọ́jú tún ní í ṣe pẹ̀lú ròyìn ayọ̀ tó fẹ́ sọ. ṣé ló ń obìnrin afọ́jú àti ọmọ ìfún ojoojúmọ́ ilé ayé iwájú ṣọ́ọ̀bù ni wọ́n máa jókòó sí bẹ́ẹ̀ ni pé wọ́n rán ọkùnrin máa jókòó síwájú ṣọ́ọ̀bù mi ìwádìí ọjọ́ kan lọ sí ṣọ́ọ̀bù ìwọ abáyéwádé tó yọ gidi wọn ló bẹ̀rẹ̀ sí ní kógímọ́ wọn ló ń kógímọ́ ló kúrò níwájú ṣọ́ọ̀bù bí ọmọ orúmọ àyẹ̀kó ṣe gbójú sókè bó ṣe rí nìyẹn ló sáré ló dì mọ́ mi lẹ́sẹ̀ pẹ̀lú mi dé lójú aláàjì àdúrà kan tó máa kọ́kọ́ jáde lẹ́nu ọmọ yìí ni pé ọlọ́run fún èmi náà ní ọmọ alálùbáríkà ah! bí ó ṣe ṣe àdúrà yìí ara mi ṣẹ́gìrì ẹ̀rù bà mí. gbogbo ṣe ń sọ nísìnyí ara èmi náà ṣẹ́gìrì pé. omi ti bọ́ lójú mi kí á ṣàlùyẹ sí àdúrà yìí. ó sáré ṣàlùyẹ bàtà ń bẹ̀rẹ̀ bàtà ń bẹ̀rẹ̀ bàtà ń bẹ̀rẹ̀. mo máa ń kó yọ̀ọ̀dà pé ọmọ jókòó síwájú ṣọ́ọ̀bù rẹ̀ máa fún wọn lówó máa tún fún wọn lóúnjẹ. bó ṣe ṣe yẹn ló dáa torí tí olúwa nílé àtẹkùn rẹ ṣòṣà àti gbà wọn láàyè kan máa jókòó bẹ́ẹ̀. aláàjì bíbí náà yá ni ọmọ nìyẹn má fi mọ́ sílẹ̀ kó máa dúró síwájú ṣọ́ọ̀bù. olúwa nílé àtẹkùn ẹ. máa tún fún wọn lóúnjẹ tó ṣe kẹwọn. wíwẹ́ bí ìjẹta òun fi àfọ́jú padà wá. ó dáa kí ló ṣe. bí mo ṣe bọ́ ṣe dìgbàdìgbà lóde hospital yẹn jẹ. pẹ̀lú fọlọ́ alhamdulilayi àdúpẹ́ pé ọlọ́run ò jẹ́ kó rí ibi mọ́ wa lọ́wọ́ nítorí pé ayé burú hmm. bó ṣe ní rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital yẹn àbá ni ó máa ya ní èrò tó ya lẹ́bùn ayé ò ní báyọ̀ rí bẹ́ẹ̀ mọ́ wọn nínú rẹ̀ lè ìjọ èèyàn bá pa wèrè ló máa mọ̀ pé wèrè lẹ́yìn ẹni tí wèrè bá pa ló pa lápàdé hmm. ṣé ara ẹ̀ ṣáà ti yá bó ṣe rí náà nìyẹn orin lọ́lọ́run ní ká máa fi sọre kò sí ẹ̀dá tó ń ṣoore láyé tọ́lọ́run fi bí ṣu ó lè pẹ́ lójú ẹ̀dá ádámọ̀ kò tó nǹkan níwájú ọlọ́run ìwọ máa wá fàdúrà lẹ kò tó fàdúrà pẹ̀lú adúrú oore tí wọ́n ṣe yìí ó máa wo ìlọ́po ẹ̀san lọ́nà lọ́po tọ́lọ́run fi máa san wá lórí padà. ọlọ́run ti sọ ilé hmm. hospital mo ti ń bọ̀ dókítà jẹ́ kó máa yí mi wípé mo ti lóyún. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Ọ̀rọ̀ ayé báyìí. Ah. Mo jẹ ọlọ́run nínú fúlà mi. Ẹyin náà. Ìjẹ́ wọn kò kéré. Bẹ́ẹ̀ ni Alhaji. Ah. Mo láìkẹ́ ó fà fàyàn. Wọ́n mọ ilé ìwọlẹ̀ ṣe ó fà. Eléyìí ló láìka. Ẹ o. Ah, Máa o.

àmì o àmì ṣé o láti àwọn nǹkan tí wọ́n lè bẹ̀rẹ̀ ọ̀la àjọ ṣé mọ́mí ẹ̀ ló bẹ̀rẹ̀ rà àbọ̀ àbẹ̀jọ́ lọ́ra. ṣé ṣáà láìpẹ́. Mm, they're beautiful. Yeah, they are necessary. So that's like it. Dad. Yes. It's beautiful. Hmm. Which one? C4. D4. Oh my God. <laughs> That's oh, right. Fọlá dẹ́n sí pé mi mo kọ́ ẹ̀ àbí ṣé dáadé gba tíṣà fún yín. Ẹ pẹ̀lẹ́ o ìyá tíṣà. <laughs> Um, that reminds me. Mo rò pé ká sọ We are going to form kọ́kọ́ Cisco. yìí sí school. Kò ká ṣe enrollment. Àbí? Báwo ni? ṣe oúnjẹ tó wà ní. mo fẹ́ kó sọ̀rọ̀ tán ni kí tó sì oúnjẹ ti pẹ̀ dé ṣé kí n bẹ lọ set table ni àbí ìwà àbúrò mi. Ehm, màá kọ́ jẹun kí tó fẹ́ ṣe náà. Alájì, ṣé ẹ̀ bínú? Ààrẹ wo lọ́sàn? Bẹ́ẹ̀ ni dọ́kítọ̀, ẹgbẹ́ dọ́kítọ̀, gẹ́gẹ́ bá ti ṣe mọ̀, ẹ mọ̀ pé ebi ni máa mú ní ìyálé olóúnjẹ ẹni tó ń gbẹ bá gbẹ lágbẹjù ló ń pọ ní pure water nígbà tára ọkùnrin ò bá wá le tó kí ló ṣe fẹ́ ló ń fẹ́ bóbìnrin ṣeré. aláàjì ilé àwọn adálọ̀ tẹ̀ máa ń ju kí ló bèrè lọ́wọ́ yín kí lẹ́yìn sọ. ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin. o ti jọ yé àwọn méjèèjì. ó yẹ méjèèjì ó dà bẹ́ẹ̀ ẹ jọ dókítà báwo ni ara obìnrin sáré ti balẹ̀ láti ah alihamdulilayi. alihamdulilayi ọ̀gbìn àlọ́. dókítà ẹ ṣe ẹ jẹ́ àlọ́ yọjú sí. irú wa láwọn tó lélẹ̀ èwo làbúrò tó yọjú sí ẹ fọ́ọ̀sì wa nílé pé ká wá sọ́sìpítù àdébí ẹni ká sẹ́tù bẹ́ẹ̀ àsẹ́tù bẹ́ẹ̀ ẹni àrí dókítà àtúnyọjú sí dókítà ẹ ṣe ó tún necessary ká tó máa lọ wò ní wọ́ọ̀dù kò wọ́ọ̀tẹ̀. Hmm? bá yọjú sí tẹ̀yìn náà bá ṣàdúrà fún un ó lóun á gbàdúrà wa náà ẹ jọ̀ọ́. aláàjì madam ní pọ́ǹtù tẹ bá yọjú wo obìnrin yẹn tẹkàn ló tẹun bí ara ẹ ṣe wú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń ròyìn pé owó nìkan ni á jù ṣùgbọ́n téèyàn bá náwó téèyàn tún nọ́ra ara ládàáni. ara ládàáni. bàbá ìrẹ́ máa lọ bàrà bàbá olúwarú ìrẹ máa lọ bàrà ara tó wù ọ́ náà ló ń fi ní dá. Um, now, gẹ́gẹ́ bí ohun tí a ń fa nígbà láti bàtà ti pàdé ìgbà tó ti wá wọ inú ilé mi ṣe orí sáyìn pé obìnrin ń bá mi gbé nítorí obìnrin ní ẹwà àmọ́ tó lóyún bá ń bá mi gbé. àmì náà ti fi mú ilẹ̀ díẹ̀ nígbà tí ẹsẹ̀ mi mo ti rí pé kò sóbì nǹkan mi. Hmm. mo ṣe jẹ́ nínú nítorí nígbà tí mo pàdé ẹ̀ kò fẹ́ máa rò pé ó ní rọ́ọ̀nì nígbà tí mo sọ fún pé mi ò tí ì níyàwó rẹ̀ nígbà tó fi wá bá mi lọ́fíìsì ni mo ṣe ní kó má ì tètè àparí ọ̀rọ̀ ohun mi kì í má ì tẹ̀ wálé tó ọ̀rọ̀ á tó sọ sọ pé ọ̀rọ̀ ṣe wá ó tó sọ báyìí. bọ́ ẹ̀jọ̀ afẹ́bẹ̀rẹ̀ ṣé ẹ̀ tí ìbárè ìgbéyàwó ń jà ní. mi ò tí ì má rí mi ò ní ìhòòhò. mo wà happy ṣùgbọ́n ní ọkùnrin tí ẹ̀ kì í níyàwó léwu obìnrin máa ń pọ̀ fún mi gan tí kò ṣe pé ẹ̀kọ́ fẹ́ fi mí ṣe kan náà àwọn girlfriends yẹn ẹ̀kọ́ fẹ́ ń lò tó máa jájú ilẹ̀ tó máa lọ. àgbájọ ìjọ ẹ lójú ẹni tó fà á tí mo fi pẹ́ kí n tó níyàwó ni pé mo fẹ́ ní ìwádìí mo dẹ̀ pinnu lọ́kàn mi pé ìyàwó tó wà lù wá òun ló fẹ́ òun ló fà tí mo fi pẹ́ ìyẹn náà ló fà nígbà tí mo fi rí ẹ tó fi ń tó mo fi ń ṣe bí tí òun ní òun tó fi wá òun lọ rẹ. kí ló dé tẹ̀sí fẹ́ fi aráàlú? pọ́lísì ni. kò tí ẹ lè mọ̀ pé mo fẹ́ fẹ́ délé délé tó wà máa ń lẹ́kìn lọ máa ń bẹ̀rẹ̀ ń tẹ̀. nígbà náà bá máìdì máa fẹ́ wọn àwọn tèmi náà pé kò ní fẹ́ fẹ́ gbélé. aláàjì ní kíákíá bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. <laughs> ọ̀rẹ́ yẹn ń kọ́ tí mo jọ pàdé ní pati níjọ́ takọ́ màríwá. ó wà ṣàkẹ́. ṣàkẹ́. ó wà ó ní màá kí. ó ní màá kí. àná ọmọkùnrin sọ pé ìwọ ni màá ṣe oúnjẹ fún olóògùn náà. sùwẹ́mì Okay. mo ti gbọ́ ṣùgbọ́n ṣé a máa lọ sọ́jà lọ lóúnjẹ ni àbẹ̀tí ní food stock ní ti máa bí ẹ lọ fúnra ara mi lọ sọ́jà à ń dìde lọ sọ́jà sí i à lọ ra gbogbo nǹkan máa ṣe àpadà wà lè wà sí oúnjẹ máa jẹ. let's go. Bye ìrẹ́ máa lọ bàrà. kí ni nǹkan kan àwọn òṣèré tó máa ń kọ sínú pépà gba gbogbo ètò ẹ̀mí ni wọ́n ń ṣé wọ́n rí ohun tó dùn tó dùn kan nípa wọn àti rí ètò ìṣílẹ̀ ni wọn a rí ètò ra mọ́tò èyí tó sì mọ́ fọ́kọ wọn ò rí yẹn kọ àbí wọ́n lóyún wọ́n ṣẹ́yún wọ́n kọkọ wọ́n kọra wọ́n lẹ̀ wọ́n ṣe kinní kan náà máa ń kọ káàkiri. ohun alájẹ fi pépà yìí lẹ fi ọ̀rọ̀ àwọn yẹn lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀. ìjìnlẹ̀ yìí. ẹ àwọn ilé sùn ṣe òkùnkùn wọn ẹ̀rí wọ́ọ̀dù kíkó lọ́sùn èmi á fi mi lọ sọ́dọ̀ mẹkáníìkì ní láti máa fi máa padà dé wà tìjì ìyẹn kọ́ pé kí n má fi yẹn máa lọ́dọ̀ mẹkáníìkì náà. ok relax sọ fún mi kí ni tó mi ò láì gbogbo wà tí mo yàn nígbà tí mo pé ìlú ọ̀fìn kí ló fẹ́ ṣe máa ń fẹ́ mi mo ti fojú sọ mo fara sọ mo fi gbogbo ẹnu sọ màmá fọwọ́ pa yín lára ẹ̀ ní dá mi lò ẹ̀ súnmọ́ mi ẹ̀ ṣí mi láṣọ sókè àtúwìtà aláìgbín sí aláàlọ sókè kẹtẹlé wa lọ ẹlẹ́ ẹ̀ lọ sódò mẹkáníìkì. mi ò láìkẹ́ ọ̀ bá dẹ̀ mọ̀ pé ti lẹ́lòmíì bí kan ni kẹsàn-án kí jẹ́ kí n máa lọ mi ò ṣe ní láìdè ṣe bí fún ara mi ni mo rí ẹni mo ní ohun mi ẹni kẹnu sí ọdẹ gbà lọ́ba tí ẹ fi wọn tọrọ tí ò bá wù yàn á ti sọ pé kò wù yàn á ń sí ẹni tàbí ilé ìpè fún ọ fún mi àmọ́ sórí ohun tí ò yẹ nípa ẹ̀sìn tèmi màá tún la díẹ̀ díẹ̀ lónìí. sórí ẹ̀sìn Islam kò fààyè gba káfẹ́ra wa a máa súnmọ́ra wa láì tí ì sòyìn sórí ká so igi ó di ohun tó ṣe kókó tí ọlọ́run ọba àtànábì Muhammad sallallahu alayhi wa sallam tó nífẹ̀ẹ́ sí àmọ́ òwe Yorùbá sọ pé díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó lù àìsúnmọ́ ẹ tó fi dàbẹ́ ni pé mò ń sá fún ẹ díẹ̀ lọ́wọ́ èyí tó pọ̀ wá lọ́wọ́ nítorí pé tí àbá ẹ̀ tí ì sọ yìí ẹ̀sìn Islam ò fàyè gba ẹ̀bí ká máa súnmọ́ ra yìí mo lè sọ fún láti gbà mí mo ló jẹ́ ká lọ́ọ́ mi bí ẹ̀ tí n bá mọ̀ wọ́n tí n bá dọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí màmá àti bàbá ẹbí àtàrà tán bá ti fọwọ́ sí tán nífẹ̀ẹ́ sí pé kí n fẹ́ táwọn ẹbí tèmi náà nífẹ̀ẹ́ sí pé kí wọ́n náà fẹ́ mi ká sọ ìdí bó ṣe yẹ ká sọ ìgbà náà a lè máa súnmọ́ra wọn but I yìí di nígbà ìtẹ̀yàn bá ń súnmọ́ra yẹn ìgbà ó ní onídóyún tó bá dẹ̀ dóyún oyún àdọ́mọ gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ tẹ̀yàn ń bí bí ọmọ ojú títì ni wọ́n jọ bí kùránì ṣe tọ́ka sí mi ó dẹ̀ wá tọ́ sí ẹni tí ò tiẹ̀ mòfin ọlọ́run tí ò bá pòfin mọ́ alukurani sọ fún wa nínú òwe mímọ́ ó ní kọ́bùlà hanta fáàrí fún ni ọlọ́run ní ẹ mọ̀ mí kẹ́ tó sìn mí agbọ́tẹni tí ò bá tiẹ̀ mòfin ọlọ́run ìwọ tó bá mòfin ọlọ́run tó tún wá rúfin ìwọ yẹn gan ni jìyà pọ̀ fún rohun tó ń rò yẹn sí mi o mi ò ń ṣàgbèrè o mi ò ń ṣoníṣìnà ìdá ìṣe para mi ò pé mo pé lọ́kùnrin àmọ́ àìtí ìsọyìí ẹ̀ òun ló fà á tí mo fi ń gbéra. àbí torí ẹ̀rẹ́ ṣe fẹ́ kí n máa borí gbogbo ìgbà. òun gan ló fà á tí mo fi ní kó máa wérí o mọ̀ pé kí obìnrin máa ṣí orílẹ̀ irun orí yẹn á fẹ́ dàbẹ̀ ni pé ó ń bú àwọn màláìkà lójú ọlọ́run ṣe ní kí obìnrin kó máa borí ní gbogbo ìgbà àwọn ọkùnrin pàápàá ó níwọ̀nba bàtà lè ṣí orílẹ̀ wọn àwọn kéèyàn máa kọ́bà òru kò tó ní ládàá kan lọ́dọ̀ wọn. mo ti ṣàlẹ̀ ẹ̀kọ́ ọkàn ìjà vai. ṣẹlá yìí báyìí ṣètò e yìí báyìí sí mo ní ṣe gbàgbé orin lẹ́nu nígbà tí ìyàwó mi ń sọ fún mi nínú ilé èmi ò ẹ̀bà mọ̀ pọ̀rọ̀ tí ẹ lọ sọ não ti rántí gbogbo ìtàn tí mo sọ yìí ṣá ó rántí pé ọ̀rọ̀ ẹ̀ náà ni òun ẹni tí mo ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹgbàrá tèmi àti ẹ̀kọ́ pàdé láì lọ alájà ìjọ tó ní olówó fẹ́kẹ̀ bá mi bẹ̀ wọ́ ọmọ bá ló sọ pé tóun tó ní ìwọ pààrọ̀ ìjọ tó ní mo ṣe wọ ọmọ yẹn ní ọṣọ wọn bí náà mo jẹ báyìí ẹ bá mi bẹ̀ wọ ìjọ tó ní olówó alájà bá bínú ìjọ. arábìnrin ẹ sẹ́ni tí òwe máa ṣẹlẹ̀ sí tí ò ní bínú àmọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí pé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àìmọ́ ẹni bá ṣeré mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ìrìn àjò ẹ̀dá láyé bí ọlọ́run bá ṣe yàn la ṣe máa rìn tí ilé ò bá ṣẹlẹ̀ sí yín ẹ̀yin náà mọ́wọ́ oore tí ọlọ́run bá ti gbélé ayé yín ṣe látìgbà tí ọmọbìnrin ti fi yín lẹ̀ kò lóǹkà mi wàá fẹ́ kẹ́ ẹ torí arábìnrin kẹ́ ṣe olúwa mi wàá fẹ́ kẹ́ torí arábìnrin kẹ́ ṣe ọlọ́run ẹ bá mi dáríjì à ń ṣe ọlọ́run bá ń dáríjì wá ẹ bá mi ṣàdúrà fún. anyway o ṣe mo dúpẹ́ àtàgbà inú mi dùn fún ọ̀rọ̀ tó fún mi kí ni mo tó fẹ́ ṣe tí n bá ní mi ò dáríjì bí aláìkún rẹ ni mo jẹ́ níwájú ọlọ́run bá lábẹ́ gbogbo orí tọ́lá ṣe fún mi bá ṣe pọ̀ tó lórílẹ̀ àlàyé tí mo sì wà nínú àwọn èèyàn tọ́lọ́run rántí gbogbo ìgbà mo dúpẹ́ tèmi alhamdulillah mo ní láti dáríjì èmi máa tara ẹ̀sìn lọ́wọ́ ọba ni kí ọlọ́run ọba lè dé kó ba lè dárí àwọn ẹ̀ṣẹ̀ tèmi náà jù mí iná ńlá àgọ́fóró rahim lọ́lọ́run ọba ọba aláforíjì adarí ẹ̀ṣẹ̀ mi tó wájú wa àmín adarí ẹ̀ṣẹ̀ tèmi àti tiẹ̀ tó wa ọlọ́run àwa mọ̀ lára dá kó o ní kú sórí ara yìí kó o ní bá ara yìí lọ àmín ọlọ́run àwẹ̀ gbogbo ààrẹ àwẹ̀ dànù lára yìí kò wá nítorí pé ó fẹ́ mú ẹ lára dá kò ní káàárẹ̀ náà sọ̀rọ̀ ìjìwá ọ̀làlá àwọlà wàlà buhata ọ̀là àwọlà ànábì àyùbá lẹ́yìn sàlátù wàsálàm tó ṣe pé bó ṣe ṣàárẹ̀ tó ó nígbàgbọ́ nínú ọlọ́run ó gbà pé ọ̀kan ṣoṣo ni wáyé lókè hmm. bẹ́ẹ̀ ló ń dúpẹ́ ló ń ṣàlìhàmdẹ̀lẹ́láì nígbà tó yá ọlọ́run wá sọ ayà kalẹ̀ fún un ó ní àwọn oṣù mi ńlá ẹ̀mí náà ṣe ìta ọ̀nà bí omi sí mi ńlá ẹ̀rọ mọ́nà fún ó ní wàháyúbà isná dárọ̀bà iná musa ní àdóòrè ó ní ìwà àyúbà ó ní gbogbo àárẹ̀ tó wà lára ẹ̀ ó náà wọ ọlọ́run àti bẹ́ẹ̀ wẹ̀ dànù látẹ̀lé ó ní àárẹ̀ kankan ò ní ṣe é mọ́ ọlọ́run wá tún lọ ṣèlérí fún pé àtọwó àtọlá àtọrọ̀ tó ti nù ẹ́ àmàdá padà bẹ́ẹ̀ lọ́lọ́run aṣọ láti ẹ̀ náà bẹ́ẹ̀ lọ́lọ́run aṣọ láti ẹ̀ náà ọlọ́run wá nítorí pé ó fẹ́ dá wa lọ́lá kò tàwa ló ṣe ọlá agbádùn àgbègbè wa ọlá aláhàlà ọlá àkùnrin àti ìlà ìlà má fìyà jẹ mí má fìyà jẹ ó máa pé tèmi ti àwọn. الولاء يجن بشيء من بلاد موشا وشاكسي سماواتي ولا حجر ولا يأخذ المسلم ولا دين العزيز ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam ya dafi ya salam la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam allahumma salli ala sayyidina muhammadin al-fatih muhammadin al-fatih lima sabata rasulillah sallallahu alaihi wasallam allahumma salli ala sayyidina muhammadin al-fatih muhammadin al-fatih lima sabata رسول الله بلا إله إلا أنت أستغفرك àdúrà tí yín bá ṣe yìí náà ọlọ́run ti gbà á torí èmi tó ti ṣẹ́ ni ọlọ́run ti ti fi hàn àbí ti ṣẹ́ ọba tó ń wo nàbí àyùbá lè sọ láti wà sàdá sí lọ́jọ́ kìíyà yóò wọ ẹni lọ́sùn ní ilé ìbáṣọ ṣọ́ọ̀lá ọ̀ṣọ́lá ti rà. ṣọ́ọ̀lá ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá dé bá dé rẹ̀ sí لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله fẹ́ sọ fún ọlọ́run lẹ́yìn tá a máa dúpẹ́ ó má sọ fún ọ. ṣẹbọ. tàbí kẹ́ jẹ́ kí n sáré sọ nǹkan fún ẹ ó ṣe mí o wàhálà ìtẹ̀lá ìsúnmọ́bí láyé lọ́sọ̀rọ̀ má rò pé ó ṣe mí àtòrí ìkànṣe kan lọ́wọ́ ọba ọba àṣèlú ọba lánàá ọba lẹ́yìn ọba lọ́la tó bá tún dọ̀ tó la òun náà nínú ẹ̀ṣẹ̀ bíi ó ti àti lo àlọ́ àná tó kọjá èmi là ń lò lọ́wọ́lọ́wọ́ kí la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo wa lọ́la hmm. ah, ṣé kò pọ̀ sí gbogbo jẹ́ pé wọ́n ló máa wà in position of help tomorrow ó máa jẹ́wọ́ náà ló máa ràn wá lọ́wọ́ lọ́la. nípa ṣẹlẹ̀ sí àbúrò kọ̀ọ̀kan ní ṣẹlẹ̀ sí gbogbo ní bá ti ń dáwọ́ yìí sí lágbóró ló ọmọ yorùbá sí i ó bá ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọmọ ìṣègùn yìí ti lọ mo ti gba islam mo ti gbà pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run mo dé ti gbà pé òjíṣẹ́ ńlá ni ànábì mo ọmọ ẹ̀. sallallahu alaihi wasallam. alhamdulillah alhamdulillah alhamdulillah ẹlẹ́nìkejì. wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún un lẹ́nìkejì ẹ̀ àwọn ilé eu não me èyí tí mo sọ pé wọn wà lọ kí a lè rí tó fi pín sí. in fact o senhor dùn gan pẹ̀lú nǹkan tó fi ránṣẹ́ sí mi in fact mo ṣe ń rò báwo mo ṣe fẹ́ rí o ti sẹ́ńtẹ̀ sí wa àdó kò jọ mí lójú náà bó ṣe ń ṣe. ẹ̀mí ò dé sáà mo wọlé fún ránṣẹ́ sí mi sáà. my ẹ wá àwọn gbọ́dọ̀dà. à ń jáde. níbo ni tẹ́ ń lọ ice cream so wọ́n á fi get. gẹ̀ẹ́gẹ́. tá a máa wa bọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam zula. Bismillah. Alhaji. Alhaji. Ìlú àwọn máa bá lọ. Pèsè tèmi tó fẹ́ mi ah, mi ti mí sẹ mo kò ṣe fáìn. o lè sọ fún mi pé ẹni náà mo bá ra jẹun lọ. ẹ ti rí nù. mo ti rí nù ọkọ mi mo ti rí nù ooo. dájà tí mo kọ́ tọ́jú mi ẹ ṣe gan-an ẹ sọ bẹ́ẹ̀ ni ẹ ti tó lówó láti ìgbà tó ní àti ojú wa tó ṣe mí àmọ́ ibi tó bá kàn mí léwu ojú mi. actually sir ìṣẹ́pẹ́ mi náà dédé ṣe rẹ̀ ṣùgbọ́n ìgbà tí mi àti akíkẹ́ mọ́ra tí wọ́n fi ṣẹ̀dá rẹ̀ wà pọ̀ complication of things náà lè jẹ́ kémi náà ṣàkóso kì í ṣe pé mo mọ̀ mọ́ kó torí kó sí lọ́wọ́ mi ti máa fi tọ́jú oyún pẹ̀lú àbíkẹ́ ẹni mọ̀ pé rúru ilé ìmáa yọjú lé ilé kì í sọ fún ìyàwó mi pé títí ìpàdé bẹ̀rẹ̀ kọ́kọ́ síwájú ẹ̀ ó fìyà jẹ mí. Àbíkẹ́ má bẹ̀rẹ̀ jókòó jókòó ọlọ́run ọ̀rọ̀ ìyẹn ní pé ayé ìlú òjò méjì báyìí náà yanjú àtúrò sẹ́yìn o ìgbà ò lọ bí òréré ó yẹ ká ti mọ̀ yẹn dájú gbogbo ohun tá a bá ń ṣe ó yẹ ká máa fura àmọ̀ràn mi rèé fẹ́ni tó bá létí kó yà tètè gbọ́ nítorí àbọ̀rọ̀ ni tó bá dénú ẹni tán yóò sì dodindi ẹ má ṣe já ṣohun gbogbo tán ká

ṣe ńlá tí ń dá ayé ẹni rú òòṣà òkè dákun má jẹ́ dáwọ́lé ẹ̀yin látọ̀nà ọ̀run ẹ dákun fi mí mọ̀nà kọ́mi o kọ́mi o kọ́mi mọ̀ ṣe kọ́mi o kọ́mi mọ̀ ṣe má jẹ́ ṣiṣẹ́. sórí láyé ọmọ ènìyàn ṣẹgbọ́ bó bá lọ síwájú á tún lọ sẹ́yìn o ìgbà ò lọ bí òréré ó yẹ ká ti mọ̀ yẹn dájú gbogbo ń tá a bá ń ṣe ó yẹ ká máa fura àmọ̀ràn mi rèé fẹ́ni tó bá létí kó yà tètè gbọ́ nítorí àbọ̀rọ̀ ni tó bá dénú ẹni tán yóò sì dodindi ẹ má ṣe já ṣohun gbogbo tán ká ti ká àbámọ̀ bẹ́ẹ̀ ni ojú àtúntò.